الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن جرير بن عبد الله رضي الله عنه قال ما حجبني النبي صلى الله عليه وسلم منذ أسلمت ولا رآني إلا تبسمًا أخرجه البخاري جرير ابن عبد الله البجلي رضي الله عنه لما سابع سالكم ذنوفهم أتوبى أوان الدعوة أوان النبوة محمد صلى الله عليه وسلم أرون يا النبي بقول أرون يا النبي طبعا نوفي لبا كيف أنقى ọlọ́njẹ́ àjọ ànábì o sọ̀rọ̀ قال ما حجبني النبي صلى الله عليه وسلم منذ أسلمت ó ní ànábì ò lé mi kó ń dòkó rẹ̀ rí látijọ́ tí mo ti gba ìsìláàmù ẹni pé kò síbi ànábì dòkó rí tó wá ní ah, irú rẹ̀ ká ń fẹ́yà yìí منذ أسلمت látijọ́ tí mo ti gba ìsìláàmù ara ń tí à ń ka bọ̀ náà nù pé èèyàn bá jẹ́ olórí tọ́jà àfa tọ́jà ṣáájú àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ tí ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n gbọ́dọ̀ lè súnmọ́ o wọ́n gbọ́dọ̀ ṣe é bá jòkó o wọ́n gbọ́dọ̀ ṣe é bá sọ o bá nẹ́bi torí nù ọ̀dọ̀ lọ. àwọn tó bá nẹ́bi lògbà ni wọ́n ròyìn rẹ̀ yìí ó ní ọ̀sẹ̀lẹ̀ rí ká nẹ́bi ó lé mi kó o ní kíni níbi ìjòkó rẹ̀ kan wàlá rọ áàní ìlà tàbátàmà òun ò sì rántí rí pé ànábì ẹ̀bà rí òun láì wẹ́rìn láì rẹ́rìn sí òun ẹ̀rín là ànábì fi pàdé èèyàn sallallahu alaihi wasallam. ànábì ẹlẹ́júmọ́ yẹn ànábì sallallahu alaihi wasallam kọ̀ yá kìnìún tí wọ́n máa wá bẹ̀rù pé wọ́n tún dé. pàtàkì jùlọ gbẹ̀ǹtì máa ń jí sí ànábì gbogbo mùsùlùmí ló yẹ kó jọ ànábì sọlọ àmẹ́rẹ́ ń tó tiẹ̀ wá gbèrú pé iṣẹ́ ànábì ọlọ́run là ń jẹ́ kí ni iṣẹ́ ànábì ọlọ́run òní kéèyàn máa fi àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ̀ òní kéèyàn máa kọ́ àwọn èèyàn lẹ́sìn òní kéèyàn máa fọ̀nà àlìjẹ́ náà mà wá ìgbẹ́ni tọ́lọ̀ ń bá dá lọ́lá báyìí torí ọlá ni o ọlọ́run ní sáàyàn lẹ́ta rẹ o ìyẹn ọlọ́run bá dá lọ́lá báyìí dákun ìwọ náà jọ ànábì o níbi ìwà bọ́ ọ bá fi kéwúrú rẹ jọ ànábì ìwà náà jọ ànábì sallallahu alaihi wasallam tẹ̀rí ìrù ní ànábì òrí mi rí ìrìn ká ànábì òrí mi rí àti rí kọ́ rẹ̀ sí sallallahu alaihi wasallam. وعن عبد الله بن الحارث عبد الله بن الحارث لما عليكم ينوفون gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ma ra'aytu ahadan akthara tabassuman min rasulillahi sallallahu alayhi wa sallam akhrajahu Tirmidhi Abdullah bin al-Harith nínú gbogbo èèyàn tẹ́mi máa wò èmi ọ̀rẹ́ nìkan tí máa rẹ́rìn sí ìyànjà nẹ́bí lọ sọdọ̀lọ́ àrùsọ̀lọ́ eléjú eléjú fáwọn èèyàn ó sì kí sí ọlọ́run tẹ́nìkan ò lè jẹ́ débi tó jẹ́ dé dábà pé a ẹ bá ti àwọn èèyàn ó rí yín sí ẹ bá ti à kò rí bẹ́ẹ̀ gbogbo lọ lẹ́wọ̀n á ànábì sọlọ́lọ́ sọlọ́ ó nígbà tí kìlọ̀ fáwọn èèyàn náà tí wọ́n mọ̀ fún ànábì ń bínú sallallahu gbogbo ẹni ń bẹ lákọọ́lẹ̀ àmọ́bínú ànábì ọ̀pọ̀ èdè ń gbódòdó pọ̀ lọ́rọ̀ ànábì nìyí ni wọ́n fi ń lè ìrírí láyé pé mo pàdé ànábì àtìkọ́ òun náà ni abdullahi bin harith nínú gbogbo ẹni tẹ́ mi mà ó ní ọ̀rẹ́ nìkan kí máa rẹ́rìn sí yàn kí máa fi ayọ̀ ọ̀yàyà pàdé yàn lójú ànábì lọ sallallahu alaihi wasallam èyí wọn ò pé ànábì náà nígbà tí ẹni tí ó sì ń sọ ọ̀yà bínú sí ó bínú sí àmọ́ ìhun mọ níwọ̀n wọn lọ́jọ́ jẹ́ pé nínú hadithi alọ́bẹ̀ èyí tọ́pọ̀lọpọ̀ fi ń da àwọn èèyàn láàmú lónìí ti ń dàrú mọ́ àwọn èèyàn lójú pé ńgbẹ ní ìkúnlẹ̀ ẹbí wọn máa lọ kúnlẹ̀ bá nẹbí yìí ńbẹ nu jọra ńbẹ nu jọra lóòótọ́ kí lọ ṣẹlẹ̀ ẹmẹ lónírú ẹ ṣẹlẹ̀ ẹrú lọ bá wọn mọrù ní ti ńbẹ nu hadithi nu ẹ̀yìn rẹ ń lọ síbi tó wù ní ti wọn mọrù rírí ọkọ mọ ká nẹbí òbí ni ẹ̀kọ́ tó yà kọ́ńbẹ̀nù kìí pé ìtẹ̀yìn ńlọ́lọ́rùn ànábì orí à tí wọ́n tó rí kó bínú wọ́n wá ṣe tó bí ànábì nújọ́ sallallahu alayhi wa sallam á Umaru ní kàdé Umaru ní ìmọ̀gbà tí mo wó lulẹ̀ ó wó lulẹ̀ lórí ẹkún rẹ̀ ni èdè pé ń kí ànábì ṣé ọ̀tọ̀ ni kíkí ọ̀tọ̀ ni pé à ń sọ̀rọ̀ lọ́wọ́ akànrí tó ju ànábì yí padà lẹ́ẹ̀kan náà áá ah, ẹ lọ ẹ ka àdìsí yìí láti lẹ̀ fáwọn èèyàn mẹ́tàyé láàmú èdè tó mọ̀rún wọlé bọ̀ àbọ̀pàdé ànábì lójú ọ̀nà ẹ̀ lọ́wọ́ àfikúnlẹ̀ gé bẹ́yìn tí ń ké lónìí hùn wàláì bẹ́ẹ̀ kó ẹ̀yin náà ti mà ẹ̀yin ọmọ nù yín mà má àwọn èèyàn láàmú má ẹnìkan kọ́ lẹ́sìn àwọn ká ní ẹ̀yìn kẹ ní bó ti rí yẹn wí wọ́n jòkó wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó gùn ọ̀rọ̀ tó pọ̀ ní pẹ̀lú wọ́n bí anẹ́bí láwọn ìbéèrè kan wọ́n sá wọ́n pọn fanta anẹ́bí ìbínú jọ náà mo ní tọ́ba yìí pé ojoojúmọ́ là anẹ́bí máa bínú ní àtúntò dénú èyí wọn ní dẹ́rù bẹ́ẹ̀ nìkan <laughs> àbí àmọ́ kọ̀ọ̀kan mà náà ní ibi àti ìgbà lọ́nà òun lọ fà á Umaru ńgbò orí tí ò rí tí ò kọ́mọ̀ lára nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ bàbá wó lulẹ̀ lórí ẹkùn rẹ̀ ọ̀wọ́lé wá sí ànẹ́bí o ìtàjẹ́ òrujú ni o ńbẹ lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ o ẹ máa ké láti ilẹ̀ dópin fáwọn èèyàn ẹ wá fi wọn lẹ̀ wọ́n mú ìdí tí wọ́n bá rí má jẹ́ máa tẹ̀lé gáìdì àwọn èèyàn tó dé afẹ́ gbọ́rọ̀ ọlọ́run àti tànẹ́bí yìí lọ́dún Umaru òkúnlẹ̀ kí ànábì òkúnlẹ̀ èyí tó tiẹ̀ wá kílíà rẹ̀ yányá tó kílíà rẹ̀ yányá irun tí ń tọ́sẹlẹ̀ yóò ṣẹlẹ̀ lálùkìyàmọ́ ẹ lọ ṣúra kan bẹ tán gbẹ̀nu ṣúrọ́tù àlìjáfíà àwọn tí èrò ọba lálùkìyàmọ́ táwọn náà gbòòlù rẹ̀ lórí ẹkùn wọn nígbẹ́ náà àlùkò rà níbẹ̀ èyí tó wọ́n ń kíyàn àní ọ̀rọ̀ ayé ọmọ ẹgbẹ́ nìkan ní àlìjì àmọ́ ẹ̀sẹ̀ gbọ́ kálukú tó gbọ́ bàbá rẹ̀ lọ́wọ́ rí ní kí ni àbíyá rẹ̀ níjọ́ tọ́lọ̀ ní yóò mọ̀ yẹ pé olùmọ́rí òmí àfi wà ómi yìí wà àbí wà tọ́ ibà tì yìí ọ̀rọ̀ ọlọ́wọ̀ ojú àwa ni ẹ mẹ́jà dàrú kò sí ẹni tí ó ráyè à ń kí ara ẹnìkan láì kìí àmà ń ṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àwọn kan gbólẹ̀ lórí kínní lórí ikùn wọn ẹ̀rù ní jẹ́ bẹ́ẹ̀ sórọ́tù àjàfìyà ntí ń bẹ́ẹ̀ náà àdìsí ọmọ ìwé náà ló jásà jáfìyà torí náà gbòdìrí ni akànyà lọ́ọ̀bẹ̀ àmọ́ ń tà ń sọ ń pàtàkì ní pé èyí tó pọ̀ jù ń gbèsè ayé ànẹ́bí wọn wù lọ́sọ̀lọ́ àmọ́ bí ààyè kí abinusẹni tó bá sẹni tó burú jáì èyí náà kọ kọ kọ kọ kọ yọkú nọrọ ànábì o àmọsẹkẹni òkèrè ìdánsọnù ìdánsọnù etí ntí wọn náà máa fi rẹ́rìn sáwọn èèyàn wọn máa fi rí tútù ojú rẹ wọn máa fi rọ yàyà rẹ ọ̀nà ọjọ́ pọ̀ bọ́ba fẹ́ jọ ọ. النبي صلى الله عليه وسلم هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم